róòmù orí kejìlá. ǹjẹ́ nítorí náà ẹ̀yin ará mo fọ ọlọ́run aláàánú bẹ̀ yín pé kí ẹ ya ara yín sọ́tọ̀ bí ẹbọ mímọ́ tí ó yẹ láti fi sin ọlọ́run èyí ni iṣẹ́ ìsìn tí ó yẹ yín ẹ má ṣe da ara yín pọ̀ mọ́ ayé yìí kàkà bẹ́ẹ̀ ń ṣe ni kí ẹ paradà kí ọkàn yín di titun kí ẹ lè mòye ohun tí ó jẹ́ ìfẹ́ ọlọ́run tí ó dára tí ó yẹ tí ó sì pé nítorí nípa oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún mi mò ń sọ fún ẹnìkọ̀ọ̀kan láàrin yín pé kí ó má ṣe ro ara rẹ̀ ju bí ó ti yẹ lọ ṣùgbọ́n kí olúkúlùkù ronú níwọ̀n kí ó máa ṣe jẹ́jẹ́ níwọ̀nba bí Ọlọ́run ti pín ẹ̀bùn ìgbàgbọ́ fún un nítorí bí a ti ní ẹ̀yà ara púpọ̀ nínú ara kan tí gbogbo àwọn ẹ̀yà ara wọ̀nyí kì í sì í ṣe iṣẹ́ kan náà bẹ́ẹ̀ gan ni gbogbo wa bí a tilẹ̀ pọ̀ ara kan ni wá nínú Kristi ẹnìkọ̀ọ̀kan wa sì jẹ́ ẹ̀yà ara ẹnìkejì rẹ̀ bí a ti ní oríṣiríṣi ẹ̀bùn gẹ́gẹ́ bí Ọlọ́run ti pín oore ọ̀fẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni kí a lò wọ́n bí ẹnìkan bá ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ kí ó lò ó gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀ ti mọ bí ó bá jẹ́ ẹ̀bùn láti darí ètò ni kí a lò ó láti darí ètò ẹni tí ó bá ní ẹ̀bùn ìkọ́ni kí ó lo ẹ̀bùn rẹ̀ láti kọ́ni lẹ́kọ̀ọ́ bí ó bá ní ẹ̀bùn láti fúnni ní ọ̀rọ̀ ìwúrí kí ó lò ó láti lé ìrẹ̀wẹ̀sì jìnnà ẹni tí ó bá ń ṣe ìtọrẹ àánú kí ó ṣe é pẹ̀lú ọkàn kan ẹni tí ó bá ní ẹ̀bùn láti ṣe aṣíwájú kí ó ṣe é tọkàntọkàn ẹni tí ó bá ń ṣiṣẹ́ àánú kí ó fọ̀yàyà ṣe é ìfẹ́ yín kò gbọdọ̀ ní ẹ̀tàn nínú ẹ kórìíra nǹkan burúkú ẹ faramọ́ àwọn nǹkan rere ẹ ní ìfẹ́ láàrin ara yín bí ìyí mọ̀lẹ́bí ní ti bíbu ọlá fún ara yín ẹ máa fi ti ẹnìkejì yín síwájú ẹ má jẹ́ kí ìtara yín rẹ̀yìn ẹ máa sin olúwa tọkàntọkàn ẹ máa yọ̀ nítorí ìrètí tí ẹ ní ẹ máa farada ìṣòro kí ẹ sì tẹra mọ́ àdúrà ẹ pín àwọn aláìní láàrin àwọn onígbàgbọ́ nínú ohun ìní yín ẹ máa ṣáájú àwọn àlejò ẹ máa súre fún àwọn tí ń ṣe inúnibíni yín kàkà kí ẹ ṣépè ire ni kí ẹ máa sú fún wọn àwọn tí ń yọ̀ ẹ bá wọn yọ̀ àwọn tí ń sunkún ẹ bá wọn sunkún ẹ ní inú kan sí ara yín ẹ má ṣe gbèrò ohun gíga gíga ṣùgbọ́n ẹ máa darapọ̀ mọ́ àwọn onírẹ̀lẹ̀ ẹ má ṣe jẹ́ ọlọ́gbọ́n lójú ara yín ẹ má máa fi burúkú san burúkú ẹ jẹ́ kí èrò ọkàn yín sí gbogbo ènìyàn máa jẹ́ rere ẹ sa ipá yín níwọ̀n bí ó bá ti ṣeé ṣe láti wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú gbogbo ènìyàn ẹ̀yin olùfẹ́ ẹ má máa gbẹ̀san dípò bẹ́ẹ̀ ẹ máa fún Ọlọ́run láàyè láti fi ìbínú rẹ̀ hàn nítorí Ọlọ́run sọ nínú àkọsílẹ̀ pé. tèmi ni ẹ̀san èmi yóò sì gbẹ̀san. ó wà ní àkọsílẹ̀ mìíràn pé bí ebi bá ń pa ọ̀tá rẹ fún un ní oúnjẹ jẹ bí òǹgbẹ bá ń gbẹ ẹ́ fún un ní omi mu nítorí nípa ṣíṣe báyìí ìwọ yóò wa ẹ̀yìn náà ìtìjú lé e lórí. má jẹ́ kí nǹkan burúkú borí rẹ ṣùgbọ́n fi ohun rere ṣẹ́gun nǹkan burúkú.